أعوذ بالله من الشيطان الرجيم إيه. بسم الله الرحمن الرحيم إيه. فاصبر لحكم ربك آه. فاصبر فاصبر الله هو هو نبي يونس اصبر لحكم ربك فاصبر wọ́n fìtínà rẹ̀ ń wá wò kọ́ sọ ní fìyà jẹ ẹtí dàbí làwọn yìí rẹ́kù ọ̀ ní bíjà mi ó sì fẹ́ kọ́ lọ́pọ̀ ó bíjà àwọn gbogbo ẹ̀ tẹ̀ wá ní ọlọ́ọ̀ni máa ń jà báwọn òjíṣẹ́ ọlọ́run tala tó bá jà lẹ́yìn ká máa sọ̀rọ̀ àní bá jọ̀rọ̀ lọ àwọn tí ẹ bá mi lọ kọlù wọn lùhùmù lè wúlò báyìí. lùhùmù. alto tẹ̀lé eléyìí ní wọlá eléyìí ní wọlá àwọn méjì wá bára wọn jà kò sẹ́ni tí kò ní sẹ́ni náà méjèèjì. lọ́yẹ̀ ó mọ̀ lẹ́rùlẹ̀ máa yìí lọ́mọ́sínà máa tún hàn. àbí tí a bá rí mú kú ò pé kò sí wọ lára àwọn àfa àwọn lóko. إذا تولى عن مسلمان بسيفهما fakilahuma min ahli nar mùsùlùmí méjì àti bí àfa mùsùlùmí méjì níjọ́ tí wọ́n bá yẹ kọjú dá sí ara wọn pé àfi ká para wa ìkíni kejì ọmọ ẹ̀rọ ni ẹ gbọ́ àdó òtún wa kó ayé lónìí kálukú ògbà pé gbogbo àfa tó bá ga ní àfa àwọn kálukú sẹ́sà àfa mi àfa mi ẹni bá ti tù ọ lọ àfa rẹ ni. lòyún mo ní ó lè máa yí lámàsímọ́ ọmọ àtọ́. bẹ́ẹ̀ ti wà yí dọ́kọ̀ ni a sì dípò tó ga ní fẹ́ẹ́ dá polytechnic wa tẹbaari tẹbaari rẹ́kítọ̀ títí títí ẹ ẹ ẹdẹ àdúgbò ara kò ní sẹ́ẹ̀ ní pẹ́ẹ́lẹ́ wọn ò dá mi lóúnjẹ rẹ sì lẹ́pẹ̀lẹ́ rẹ ẹ̀ ló sọ pé mi ò sáàbù ní sukùl rẹ̀ kẹ́ kì í ṣe rẹ́tọ̀ rẹ́tọ̀ rẹ̀ lẹ́ pè wọ́n ti ń díjà láàrin àwọn àfa òun kí ọlọ́dọ̀ lágbájá kò tí wọ́n bá bá àfa ńlá láàfa ńlá jẹ́ mi ò gba abẹ́kọjá kẹ́ báwo bá gba abẹ́kọjá nílé ẹgbẹ́ ọgbà abẹ́kọjá nípa ọba lẹ́nu nígbà mi. lóyún mọ̀ ẹ̀rù làmáyé gbogbo ẹ̀dá tí o bá kí ara ṣáájú kú sẹ́ wọn ò ní kí o náà kú sẹ́. lọ́nà súnmọ́ ọmọ tó. lèmi fi máa fọ rere wọn kí mo kí wọn o. torí àgbà wọn lẹ́nu sẹ́yìn. wà á máa ń yọra di ẹ̀mùsàrí ìrọ̀lẹ́ àtọ̀. bẹ́ẹ̀ fún ọba gbọ́ èyí tẹ̀ tu oró sínú ayé náà ti tó ẹ̀ tu oró ẹ̀rù tẹ̀ gbé ayé lẹ́nu àṣẹ tẹ̀ fi ké kura tẹ̀bí tàwa scarf sí oníye ẹnu lẹ́fí yẹ̀yẹ́ ara yín ẹnu oró méjì kò wá síbi tó rò wọ̀n dédé eléyìí tàbà jẹ tó ń tàbà jẹ ìwà fi ń gúnra yín gbọ́dọ̀ ẹ̀ ní fìlà yín sẹ̀sẹ̀ sí. lòṣùwọ̀n ọ̀làwọ̀là máa ń yìí. bẹ́ẹ̀ ni bá gbọ́ àfa tí ì sá àfa ẹ̀ ń gúnra yín. tẹ̀ ń wọ́n ara wò tẹ̀ ń kíkọ́ ní bàbá ara yín tẹ́ ẹ pín sẹ̀mẹ́sẹ̀ bíra yín tẹ́ ẹ kí yín à tẹ́ ẹ kú ọ̀run sùn. ẹjẹ bá rí wọn àwọn ẹkẹ tààtà. tààtà fa iná lè kọ́ ọ́ máa تقسمون تأدب فإن القوم عندك واستقيم تأدب mo tún bẹ àwọn àfa lónìí ẹ jẹ́ lu ẹ̀kọ́. fa iná lè kọ́ ma ìdáka wá sẹ́kìm. iná lè kọ́ ma ìdáka àwọn èèyàn ń wá o ẹ má jẹ́ àròpé ara wa nìkan náà fẹ́ ló kú o àwọn tí wo fíìmù tẹ́ wo fíìmù tẹ́ kọ́ síra yín wọ́n padà fi bú ìwé yàfa ẹ̀sì ẹ̀kọ́ bí ọba jẹ àmì olómìnira wa lẹ́nu pàfà bí ìlú wa dẹ̀rọ wa lẹ́nu pàfà bí ìlú wa bàjẹ́ pàfà káfà wa bàjẹ́ nàlá kó sáfà. tàà dábùfà ẹ̀. Ah, àwọn fẹ́ràn tó pọ̀ àfàwọn fẹ́ràn tó pọ̀. Ah. ẹ̀ǹdà káwá ta ẹ̀ǹ. bẹ́ẹ̀ni ọ̀làwà tó yín bẹ́ẹ̀ni pé ta tẹnu ajá kan mí tó gbogbo àfààní sí èyí jẹ́ ìyọkùn mú òkun rẹ̀ lẹ́wà a sì tó ká dákẹ́ tó lọ́dọ̀ ń tó bí apá dákẹ́. Ah. dáadáa ẹ jẹ́ àánú ẹ̀kọ́ jẹ́ ká máa ṣèké egbú àná ìdísáàjì màtàrà mọ́lára wa ààyè tó bú yẹn ẹsẹ̀ wọn tó bá ti yẹ jẹ́ lágbọ̀ wá ká kò ní sí ìdá àyà mọ́lára wa téèyàn bẹ́ pọ̀ sí. ìnà ẹ̀kọ́ ọ̀húnmá ìmúdà káwá sàmì. lóde mọ́tò tó tẹ̀lé ṣe. mú mi èébú ìṣó ìyẹn ò ní mọ́ ìdèbí tí wọ́n lọ. àbọ̀ bàbá ṣé èkú ní kéèyàn má gàdá yìí tó gbọ́ tó rí ló bó sì kú lọ́dọ̀ máa bá tiẹ̀ lọ ń bu lágbádá kó bú mi padà èékú òní tẹ́lẹ̀ láyé tó parí kẹ́nìkan ya àgọ́ kẹ́nìkan ó gbọ́n ńlábìlera yé sí ìmọ̀ràn fún inú ẹ̀ bẹ́ẹ̀ gbọ́dọ̀ jù lálẹ́. fasubir lè hó kí mi rà bíkà. ọlọ́run wá fi sọ̀tàn Yunus bá dẹ́ni wọ́n lè sùn dé ní hókù ní rọ́bì. fàṣbẹ́rù lè hókì ní rọ́bì ká. ọlọ́run wà nẹ́bí Muhammad ẹ̀ bá mi yòókù ètè ní sùúrù dìgbà tó bá rí dájọ́ ànábì wọn fìtínà rẹ̀ wọn bí bàtà nasirullah bàtà nasirullah ọlọ́run pẹ̀lú díẹ̀díẹ̀ imú ẹlẹ́dẹ̀ máa wo gbà á bọ̀ tó o ní rí áàtì fún mi ni gbèsè lù mí fún ọmọ lù mí ìsìwá lù wá wọ́n sọ ní kàdírì àdébí bẹ́ẹ̀ sì sọ sí ẹ̀ jẹ̀mọ́ ìwọ náà tó gbọ́ tàfsírì ní nísìlú ọlọ́run ọ̀dájọ́ tọba ní kọfí àjẹyìn ó kéré lọ́rùn wọ jẹ́yà tọ́lọ́ bá dé pẹ̀lú yà sábà tilẹ̀kùn nípa yóò fi jìnnà. Ah, ọlọ́mọ yẹn bá wí o tọ́lọ̀ bá fẹ́ jẹ́ ẹ̀yà ìyá tó kéré jù lórí kẹ̀kẹ́ ó tàn ó. kẹ́ńkẹ́ń kẹ́ńkẹ́ń ọlọ́wà ni mo rán sí lọ́ba mi ta yíwá jẹ́ kẹ́ńkẹ́ń tí ń bínú yóò kàn di ọdún ọ̀nà mẹ́fà tó dé pé mú kàkàkàkà ụlọnụ ọjenera ịkpa gbọdọ ọchịkparị dị ụlọ ukwu ọ kwubiri tọ́jú wa fẹ́ pòròpó ti yàrá kékeré lọ́tà ìyà kékeré sàn àbí kọ́ kọsẹ̀ kékeré ẹsẹ̀ rẹ yọ bí ìbáṣepọ̀lọ̀ bí ìyẹn ṣe kọsẹ̀ kékeré wá yọ ẹgbẹ́sí lè gbàgbọ́ ìyà náà ló gbé ha ìyà gidi fúnra rẹ lọ tilẹ̀kùn lóru lọ́wọ́ fẹ́ lọ tó wá mú lẹ́ lọ ọ̀wá ní dẹ́nu rẹ màmá ó lè pèrà nígbà igun kọ́wọ́ mi orí wa yọ ọkùn mo máa ń dájú ta lónà ìta lọ́kùn náà gbogbo tí ó ti ń ṣe àrùn ẹ̀sẹ̀ kala yìí. ó kí mi rọ bíkà. ọlọ́run àgbẹ̀bì ní sùúrù de ìdájọ́ ọlọ́wọ́ bàrẹ̀ tí ó wàlá takun ka sahibil huti. bọ́dà yìí ké bíi bàbá ẹlẹ́jà lábẹ́ lábẹ́ mi nù. má dàbẹ́ kùránì gbà gbogbo yín àṣẹ ti ń bẹ ti pẹ́ ibi ẹlẹ́jà dé. má dàbẹ́ Ànábì Yunus ní jẹ́ bẹ́ẹ̀ gbé mi ẹgbọ́n náà wọ́n sì fi lórí látẹ̀kọ́ ká sọ ibi owó gbọ́dọ̀ ẹgbẹ́ bíi ẹlẹ́jà kí ló ti dàgbọ́ yunus láàrin sẹ́ni pé ọlọ́run á dàgbé òfin àbí lómi yá ayọ́ ẹni ká sírò yá ayọ́ ẹni mọ́sà mélòó ó mọ̀ pa àdáni ilẹ̀ ní kẹ́ ntọ́ sẹ́ni sáà lẹ́nu lọ́ọ́ fi ń bá a sọ̀rọ̀ mo kì wọ́n tọ́ ń kígbe dásùn kò ní ẹ da aṣọ bò mí ẹ da aṣọ bò mí ṣègbọ́dọ̀ náà ó yọ sínú. àhá ọ̀dà sàwádà kí ló dé tó ọwọ́ létí kókó ọ̀wọ́ ara ẹ̀ láti pàtí ilẹ̀ tí wọ́n di ilẹ̀ ṣù wọ́n kí ló dé nàìjíríà wọ́n kí lọ́wọ́ àánú ẹ̀ ní ìdúkàlùkù mú tiẹ̀ mọ́ra ní tọ́wọ́ kò sí bí ọmọ ilé àkóòdà ni tó bá ọ èyí á ti ẹ̀ máa rẹ́rìn-ín àhá mo tó ṣẹlẹ̀ sí àgbẹ̀bí ọlọ́run fi dá akọ rẹ̀ ń tún ṣẹlẹ̀ sí àtẹ́lẹ̀ Yunus ọlọ́run tó mi pè é látàkùn ká sọ̀rọ̀ yìí lé wọ́n mọ́lá ẹgbẹ́ mi lábẹ́ ẹlẹ́jà ẹ̀dọ́gbẹ́tẹ̀jà gbẹ́mi ẹ̀dọ́gbẹ́tẹ̀jà gbẹ́mi lóde fún ọ náà ṣe kiri lánàá tí wọ́n lọ́ọ́ ti jẹ́ ọtí ẹnu ọlọ́run lẹ́wọ̀n rẹ̀ tọwọ́ ẹ̀wọ̀n àdáwà náà fi yẹ kára ẹ̀ ń nà àwọn ẹni ọlọ́run èmi náà kọ́ sí mo kọ́ sí ni kí ló ṣe ìwo ní ti báyìí ìwà ìwọ̀n wa mùsùlùmí wà láfíà bó lọ wí jèrè. ìrìnà dá wà wà màdùmọ́. ìrìnà dá wa mùsùlùmí small but mighty small body mighty engine. wàlá takùn ibi ìlẹ̀ṣọ́ tì í. a sì tó ń gbà wẹ̀ kan náà. ẹ̀rìn náà dá wà wá mọ́tò. ìwádìí àwẹ̀wọ̀ yá yìí ẹ̀yìn. ẹsẹ̀ sùn wàhálà bàtà tó ń ṣe é ẹsùn wá yá yìí ní mọ ọlọjì nínú ní ẹdógún ìlú wọn sanra sí ọlọ́run mú mi lẹ́yìn o. fàṣbírù lè kí ni rabbika wà látàkọ́ ká sọ ibi ẹ̀ ó ti. ẹ bá dẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀nàmì yóò dún sẹ́lẹ̀ ta. ìdìnnà dá. nígbà tí ń gbà àwọn èèyàn rẹ̀ fọ́ọ̀pọ̀ àwọn ayàrí máa lọ́wọ́. wàá wà á máa dùn ún mọ́. níwájú ó bínú ó wá kú láàrin wọn èyí kò níbi tí wọ́n ti ń dá láàmú tó bá jí àpá àárín wọn tó ti jíṣẹ́ gẹ̀rọ àárín àwọn aláìgbọ́ ọ̀rọ̀ gẹ̀rọ náà fẹ́ kọ́ dúró sí tó bá ti kú láàrin àwọn aláìgbọ́ ọ̀rọ̀ ẹ̀dọ́fẹ́ ẹ̀dọ́fẹ́ tó lọ lọ́wọ́ àkàwá lọ ìlú kan ẹlẹ́ẹ̀lọ́bẹ ẹlọ ẹlọ ẹlọkọ́ wọn lẹ́sìn ẹdínbẹ bá mọ́sálásí mọ́sálásí ọ̀lẹ́sùn máa tẹ àti ẹ̀kọ́ mọ́sálásí kẹtù dé kí ni wọ́n ní. ẹ wá ní ìpolongo mọ́sálásí ṣe báyẹn ṣe tán kan ti kọ́ wọ́n bá fi ẹ̀pẹ̀ kọ́ wọ́n bá fi kókó kọ́ ìgbàgbọ́ kan náà fi kọ́ mọ́sálásí kalẹ̀ dé yìí. sójú wọlé mọ́ ni àbí ilé ọ̀sán lẹ́mọ́ ni. bẹ́ẹ̀ bá jí sí ọlọ́run lọ jẹ́ bẹ́ẹ̀ tí ò tiẹ̀ wọ́n ti ń lọ́rọ̀ wọ́n á tún ẹ̀kọ́ ní sùúrù kó fọlọ́run náà ìgbà lọ lọ gbàdágà ní sáadà lọ bí táwọn ọmọ tí wà lọ́wọ́ ọ̀fẹ́ ní yẹ̀yẹ́ kan tí tí wọ́n fi ní mú wọn lọ́bẹ̀ẹ́ tìbí sí ẹ̀ tó bá gbà sí ọlọ́run inú ẹ̀ inú gbogbo ni máa ń tẹ̀ kí wọ́n tó jáde àwọn adé nísì ń màmá nǹkan ẹni mọ̀ máa arọ gbè dáàdì wọn kò dúró dáadáa náà tó ta ìmọ̀ pé wọn ẹ̀yìn tẹ́yìn jíṣẹ́ fún lónìí pé ní bàbá bàbá náà àti ọ̀nà ẹ̀wẹ̀ sí mùsùlùmí. àwọn àwọn tí àwọn ọwọ́ lẹ́yìn ẹ̀yìn lónìí bàbá tiwọn náà làwọn àfáà tó ń wẹ̀ ní mùsùlùmí ẹni tó fẹ́ jíṣẹ́ fún mùsùlùmí ẹgbẹ́ rẹ àti ẹni tó fẹ́ jíṣẹ́ fẹ́ lẹ́bọ̀ kó di mùsùlùmí àwọn olójúra wọn lọ. bàbá àwọn tí ẹ̀dá kan sí ìyàwó àkókò àìmọ̀ ara wọn ṣe fi bọ́jú lójú wọn bó tọ́ wọn bó tẹ̀sẹ̀ wọn bó ìta wa ló ti ṣẹlẹ̀ ṣé bàbá ti ẹ bí ni wọ́n dà kan sí ìyàwó àmọ́ àwọn tí wọn fi ń ṣàlùwàlá omi gbogbo yẹn tó ṣàlùwàlá lọ́nà gbogbo omi tí omi kàn lára wọn ó bó yẹnyẹn ni sọ́ọ̀tì ló fi ra mi wí lù ìwé tí ń ṣe wá àṣepẹ́yìn tọrọ ti yé àtẹ̀tọ́ lọ pé odi tó fi gbọ́ràn tó mú afọ́jú tó fi mọ̀nà ẹ̀yìn àfa wa dé ní kí wọ́n yíyá ẹ̀ bú ara jọ àwọn tí wọ́n kọ́lé ọlá kalẹ̀ àti ilé ìmọ̀ kalẹ̀ fún wa sẹ́nu wa gbà pé ò bá kọ́ ibi tó ti bẹ̀rẹ̀ lánàá ti bẹ̀rẹ̀. wọ́n ti gbé ẹrù kó lẹ̀ ká tó dé àwọn òbá àwọn eléégún tí ó sì aṣọ lójú tó yẹ kú dànù tá a máa nì tá a bẹ eléégún tí ó tà àṣẹ tó ní ilé ìgbọ́mọ̀ ẹjọ́ náà yóò sì jóná tá a máa. ìlú ọ̀fà àwọn abáńtà ń sọ àti kékeré síta dákẹ́rẹ́ tá a bá òmìnira ró. when I create lọ́sàn-án bẹ́ẹ̀ ó gbé e sèé ẹni bá pàdé ẹ̀ ti pàdé okú nílẹ̀ yìí náà ni sáà bá mi láwùlá àtàdá rọ́tà ọ̀rọ̀ náírà tó ń mi rọ́bì. lára àwọn tí ń gbé gúrọ́fà àwọn afáàsì wá àsìkò fá ó sì lọ mọ́kà tìbí ẹ̀kúlẹ̀ yín bẹ̀ ni ẹ wọ́n sì máa gbé nǹkan náà báyìí tó bá fò báyìí yóò fò nílé ògbọ́n sí tòun dáàbò eégún tó rẹ́ ti mí tọ̀. sáwọn aláṣẹ wá sí fún àwọn tó bí di mùsùlùmí gbogbo ilé tó ní ó sà ṣèbá àkànlẹ̀ sí wá sí tọ́mọ olóòsà mi dà fà ẹ̀dá ẹsẹ̀ kẹsẹ̀ ẹ̀dí bẹ́ẹ̀ sì fẹ́ ló gún ọ̀tún lọ yìí inú mọ̀tò sí ẹ̀dí ẹ̀kọ́ tiẹ̀ kó ẹni kí wọn gbó ẹni kí wọn ò tó kéwù bí kí wọn wá gbó tí ò tó kéwù ṣé tí wọn sílẹ̀ náà gbó. ó dá ká tó lè mọ ayé làfà ẹnì ọdún tí o sì mùsùlùmí pa ẹnì ọbẹ ibi tí wọn ti ń sin ẹbọ tààrà kò tán láyé ẹ bèrè lù ọ ẹ wá lọ ẹ lọ kí ẹ nírun ìgbà alẹ́ tó sin tó ju tiẹ̀ lọ ẹ lọ bẹ́ẹ̀ bá ní yòrò ní ṣúgà. لولا أن تداركه نعمة من ربه bí ìbá ṣe pé ó rí àánú gbàdátọ̀dọ̀ ọlọ́run àṣẹ kó sáfà tá a rán sí. لنبذ بالعراء méjì ó padà sí ìdùnnà ẹ̀kọ́ wàá wà kiri màmá inú ọ̀hún ló wá dé ní àdúgbò mo rọ sàn kan sá ọlọ́run nígbà tí ẹja ti gbé lọ tí ì bá ṣe pé ó rí àánú kó forí jì ni ní gbé tí tí ń bá ìbá máa dà kó máa àárín yín àárín yín kẹ́yà gbọ́dọ̀dù ẹ̀yin níkọ̀tẹ̀ yìí ẹ̀yin túùtù ẹ̀yin ẹ̀yà kàṣúà à á sọ̀rọ̀ fáfẹ́ yìí padà à ní kù láàrin yín bóun yẹ bu à bóun yẹ gà á à ní kù àwa ti gbàṣẹ kí wọ́n gà á agbàṣẹ kí wọ́n bu à ṣùgbọ́n ọ̀la bá ṣiṣẹ́ ẹni tó bá jẹ́ àfa láyé káfíńfì lẹ́yìn ọmọ tàdáyìí nítorí sẹ́tí ń jẹ́ òkúrú pàkẹ́ ẹnìkan á bú mi ẹnìkan gà mí ìgbà náà wá ń kọ́ bọ́ọ̀nà ò bá ti bú wa wá ń kọ́ parí abẹ́ kẹta lónìí. fáìtà bá wọ kó. ọlọ́run wá fún ẹsẹ̀ rẹ̀ dín ó sàánú ẹ̀. toró padà túbà tó la ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin. ó túbà kẹ́ ó túbà kó sáfún sẹ́ta ẹ̀yin àbọ̀ lé gbogbo fásitì tẹ náà jẹ káàkiri agboolé yín ẹ ẹ ẹ bá wẹ̀ kúrí ẹ ṣe wá sí a bàbá Adébáyọ̀ ń bẹ àlídá Adébáyọ̀ ọ̀bẹ́lẹ́ adéyẹ rahim ọlọ́wọ́ rahmatan wa sa òru rẹ̀ ti máa gbọ́ wá sí gbogbo fásitì agboolé kọ̀ọ̀kan lónìí lẹ́yìn kọ́lé òde kẹ́ wọ́sọ bíi máímáí kẹwàá bèrè ẹni lóògùn kò sí wá sí ẹ̀yìn mẹ́bí mi sí ìṣá ìmọ̀. kò sí wáàsí àṣùbà àná bàbá ní àjẹlẹ ní ti gbogbo ọ̀fà níláàjì àbíkẹ́ máa kọ́ ọkọ̀ ọmọ òkú ìfásitì olóko ọmọ òkú ọmọ òkú tí o di mẹ́wàá lọ wọ́n kọ́kọ́ rẹ́ẹ̀dì torí tí bá dé bá wọ́n dà yóò wọ́n àrọ́ máa jẹ́ mo bá sínú mọ́ṣáláṣí kọ̀ọ̀kan ẹ̀mí ẹ àwẹ̀ ló ti dé yìí tá a ṣe wá àti mọ́ṣáláṣí wọn. ìmọ̀mù tẹ ẹ̀fọ́ nínú ẹbí náà ní ṣe tẹ́ papọ̀ òde wàá dé ẹ bá wọ sọdẹ ní sẹfẹ dájọ kú fún ẹ bá kọ ọkọ ká mo bá sínú olè ọlọ́ọ̀ni táà ní ọ̀nà àpamẹ́sàdúrà lónìí lóde lóde fàánù